is an injection that we carry around in America. They give it free to children going to camp because of insect bites, especially bees. Epinephrine would have stopped Mubarak from dying when he had the convulsions due to the reaction to the self-triaxone. Gbogbo nǹkan tí mo kọ́ reports mi nìyí o. Àwọn tó máa you ni wọ́n á ti American, sí àwọn ọkọ tí máa sọ lórí àjàzírà tí máa ti plan gbogbo àwọn appearance tá a fẹ́ ṣe torí tí máa pè yẹn láti wà rẹ́díò bàbá Mohbad mo fẹ́ gbé yín sórí àjàzírà mo fẹ́ dá kéèsì sílẹ̀ tó yẹ pé mo máa you know they want the world wants to hear from you the world must hear from you. olùṣọ́gà olùṣọ́gà nǹkan tí mo fẹ́ kó lọ ṣọ́ọ̀tù authentic pages fún bàbá Mohbad tí máa ní authentic pages Instagram TikTok ṣètìgẹ́t ṣe bá ní Facebook ta ní ẹ̀yẹ náà wà òkè but ṣe àwọn authentic pages wà wá bẹ̀rẹ̀ sí document everything fún wọn ṣètìgẹ́t. ok ok. kódà tí má ti pé international media wọlé àwọn èèyàn á lè follow bàbá Mohbad ní àwọn pages yẹn especially TikTok and Instagram àwọn èèyàn lè follow wọn foreigners from America and other countries Canada they will be able to tó bá ti dé péjẹ àwọn yìí ti máa kó fún ẹ gbogbo àwọn tweets àtàwọn nǹkan tí mo kọ́ báyìí you will be able to put these things out káwọn èèyàn rí you know what I mean the more ti cave báwo international rem the more táwọn èèyàn máa dáwó àwọn ọmọ tó lọ ṣe endsars tó lọ gbé endsars wọ títì nígbà táwa ti lọ bí àwọn ọlọ́pàá pé ká green lórí five for five wọ́n lọ monetize endsars wọ́n gbé lórí títí gbogbo ẹ̀ dira gbogbo ẹ̀ twitter ló bá ń polówó account number wọn àti bitcoin wọn wọ́n pawó so donation ten why you will get more people around the world who are sympathetic to the death of this boy àwọn abroad people á dẹ̀ donate fún yín so lọ lọ authenticate àwọn pages yìí um, send àwọn links yẹn sí mi ṣọtí gbọ́ you send the. Okay, real handles to me, okay, the real handles of Mohbad's father. Is he on Twitter? Is he on X? Not yet, not yet. but he, he X account for Daddy mobile because um, um, um, lọ ṣe X account for Daddy mobile because tí n Okay, okay, ṣe ọmọ wa tí n bá fẹ́ ṣe Twitter space tí mo fẹ́ gbé Daddy Mohbad wọlé ó máa viral o so ti get. Okay. Yes, yes, I know, I know that. pé títà ló ń gbé like instagram wọn like ilé wọn like yẹn that kind of stuff so um, cp owó a police commissioner that was trained in israel nigeria america europe disappointed the case by retiring. It's a common practice for commissioner for police in Lagos State to suddenly reappear, to suddenly retire in the middle of a high profile case. People threatened me, they posted my phone number and my address during the Romani case, and CP Ojumosu did nothing. He retired. Obonga has also retired. Miss Feisha Ogidengbe, the auxiliary nurse, was contacted by Mobile's friend, Spending. She is the one that was possibly responsible for Mobile's death by injecting him with a bad combination of drugs. However, we're not sure at this time until uh, until Kinmoko your Law in the Karaisimio. We're not sure at this time until the uh, um, the um, autopsy shows what came out in the toxicology. Prime boy got into an altercation with mobile after the concert and passed out. And not so he had been administering a lot of drugs and it became a wrong combination of drugs. Okay. Wọ́n fún Mohbad ní oògùn kan tó ń pè ní ceftriaxone because mo kà fún dáàdi Mohbad ceftriaxone antibiotic yẹn powerful bàjẹ́ ó react antibiotic yẹn ó bẹ̀rẹ̀ sí ní spasms ó bẹ̀rẹ̀ sí convulse convulsion yẹn oògùn kan wà tó ń pè ní epinephrine tó yẹ pé ní hospital náà wà tí wọ́n gún Mohbad ceftriaxone as an antibiotic láti fi treat infection tẹ́pẹ́ ní hospital náà wọ́n pa epinephrine láti raise ẹ̀ fifty percent ẹ jẹ́ kí n láyé yín béèyàn ṣe máa understand béèyàn ti ẹ̀ kàwé béèyàn ka pharmacy bí èmi ṣe kà Mr. Aloba situation ọmọ yín is like an iPhone ṣé mo ti iPhone bá jẹ́ ten percent ṣé ẹ̀ ń gbọ́ mi sà ṣé iPhone bá jẹ́ ten percent ó ti fẹ́ kú nìyẹn náà ó lè lọ from ten percent lọ seven to eight kílẹ̀ láti ṣe ibẹ̀ láti plug ẹ̀ ni. tẹ bá plug iphone ní seven percent tẹ jáde tẹ lọ fọwọ́ ń kíṣe tẹ padà twenty minutes iphone yẹn wọ fifty percent bí epinephrine ṣe rí nìyẹn lẹ́gbẹ̀ẹ́ antibiotic tó ń gún mọ̀ báyìí if they had epinephrine Mohbad's life would have been they would have been able to revive him into fifty percent on the battery the battery of life. But they didn't do anything. And the point is, why were they treating him in the house? What he injured, nǹkan ti ṣẹlẹ̀ bigger injury, ìjà ti ṣẹlẹ̀, and kan ti gun lọ́rùn. Nǹkan got a fẹ́ mọ̀ Demand Ẹ autopsy right away. We want to see the external autopsy. We want to see the condition of all the organs. What's sọ because liver liver it melts stage tọmọ yín ìwà is called rigomotis tábà kú gbogbo alamado omi omi ni gbogbo àmàdà at the end every organ kidney liver heart everything melts into water stage tọmọ yín after seven days wọ́n exhume àwọn èèyàn nínú ní America four years stage tọmọ yín rigomotis àárẹ̀ ẹ̀jẹ̀ kan nínú pósí ẹ̀ formalin ló wà ní embalming free. formalin yẹn òun ló máa kọ́kọ́ melt gba organs tí formalin bá ti wọnú ara embalming fluid ó máa bẹ̀rẹ̀ sí process body so decay máa bẹ̀rẹ̀ téèyàn bá lo drugs Mohbad was tipsy Mohbad máa ń lo mọ́lì o nígbà tó wà malaria house ó dẹ̀ ló ti wà drug free Mr. Lọ́ba tí ọmọ yín bá wà lórí mọ́lì lọ́jọ́ concert wọ́n ló wà tipsy ó dẹ̀ wà impaired wọ́n ló gbé cup gàrí nínú cup yẹn eh, bitters àwọn tó ń lówó bitters káṣẹ̀ sọ pé bitters wà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú alcohol mixed together pẹ̀lú mọ́lì gan ó wá chips tí ó ti mú owó yẹn ṣé àwọn patrons máa ń jáde nínú system yẹn ṣé wàá wẹ́à ìyẹn náà pè ní half life drug half life drug is the time half the time the drug máa fi jáde nínú body so tí ọmọ yìí bá rí yín ní Saturday tó máa lọ sí concert sunday whatever tó bá mu ní concert yẹn nínú cup by late sunday night early monday morning kí ni a ti jáde ní system mi so you may not be able to detect that in the toxicology test however gbogbo prescription drugs tó náà fún wọn ti miss their out take samples toxicology and take blood and body fluids in you after seven days. Lagos state government Lagos state government ẹ yọ scarf lórí mi Lagos state government ẹ ṣàánú èèyàn ẹ ṣàánú. jíjọ àwọn prescription drugs tó wọnú. There was procaine medicine in gin. There was a numerous amount of antibiotics. They rinsed Mohbad with a cocktail of horrible drugs. Ìwọ́n fi ẹ̀kọ́ mọ́lẹ̀ ẹ̀ fún police report ẹ̀ ṣe kán gbé lọ mọ́túárì kán lè ṣe proper autopsy ẹ̀ rush wọn kọ́ lọ bẹ́rì ọmọ. Ẹ̀rọ báwo ni ṣe ṣe investigative journalist? Ẹ̀ rush bàbá yẹn láti lọ bẹ́rì ọmọ. I ẹ wá dìde wọ́n ti padà Russian. well that's the reason somebody friend that GPO. kò ṣe DPO kí ló best in somebody else there police will always support police like Nigerian police this case is going international that's what I'm going to say the man is overwhelmed daddy mobile, my polówó àwọn kìnìyàn fún yín gbogbo àwọn account number yẹn máa post all over fún yín. Any èèyàn dá fún dáàdi Mohbad kán balẹ̀ guess because they need they are going to need an independent autopsy an independent autopsy ẹni tó lè correct autopsy pathologist kú Nàìjíríà dáàdi Mohbad àwọn good pathologist wọn wà Nigeria UCH oh, tó bá lọ ṣe autopsy ní ayé University of Ibadan ló monitor UCH gbogbo èèyàn tó bá kú ní Ìbàdàn tó bá kú pé wọn lọ UCH tó bá kú tán University of Ibadan anatomy department láti gbà tí mo ti kéré mo ti máa ń rìnbọ̀ láti school ta ma kọjá lẹ́gbẹ̀ẹ́ anatomy ta ma rí òkú lórí tébù tó ń ṣe autopsy fẹ́ nìkan bẹ́ẹ̀. University of Lagos they have good pathologists there. there is a cover up o there is a cover up o bọ́lọ́pàá ṣe cover up fún TB Joshua nìyẹn gbogbo ilẹ̀ wa rí sí lórí BBC náà ti gbé there is cover up in Nigeria o. ó ní mo sọ sọ fún yín yẹn. Daddy Mohbad, any other thing you would like to tell us? Gbogbo àwọn tí Wùmí rán wá bíbá àti Wùmí àti fake account. Wùmí jẹ́ kí n fún ẹni bí ọ̀rọ̀. Tó bá fẹ́ fìyà jẹ rẹ̀, o lè fìyà jẹ rẹ̀. Ọmọ tó gbé dání, àwọn Nigerians ti ń pọ̀ ọmọ ẹ̀ lọ́mọ àlè proof come here picture máa lè lọ ṣe DNA test ok ìwọ ló ní red flag tó ń jà torí DNA ọmọ yẹn ìwọ ló ń jà torí DNA ọmọ yẹn pẹ̀lú Mohbad argument DNA ló tún gbé yín wọnú ilé kí lẹ ṣe ta ló kú Mohbad lọ́rùn kí ló ṣẹlẹ̀ sí Mohbad Wùmí go to the police and confess ìdí pé ìfojú pé kí bọ́tù bá Mohbad ni. Was it an accident? Whatever happened, wọ́n ní witness. Kẹ̀kọ́ interview. Ọlọ́pàá sọ fún bẹ́ẹ̀ mẹ́ta làwọn interview ẹ̀. Wọ́n náà agree like three times. They need to interview you more. They need to bring you in and you need to talk. Wùmí gbé fóònù Mohbad fún bàbá Mohbad. Gbé fóònù Mohbad fún bàbá Mohbad. Post no debit wà lórí àkáǹtì Mohbad. Kò sẹ́ni tó lè mobile app. But àwọn nǹkan kan wà lórí fóònù tí ayé gbọ́ o. Tí Mohbad sọ pé tí bàbá bá ṣe òun tó bá gbà òun gbogbo ó lẹ ti yá lọ́wọ́ ẹ̀ dá padà the boy repeated objects and is angry right now the, man is frustrated nígbà tí mo fẹ́ lórí interview I even got more to know that Mr. Lover did not even see the child's body I mean I know it can be very difficult, but this man has not even seen his child's dead body since the exhumed it because It's not. It's not. It's not. It's not normal. Nobody does it. Ọlọ́run á wà pẹ̀lú yín, Mr. Lọ́ba. Ẹ láti ẹ láti keep talking. Ṣé nǹkan tó sọ yẹn keep talking? You must keep talking. Ṣé ti get? You must not let anything quiet. You have to keep talking. You have to fight for your chance. Because you won't get justice if you stop talking. Ó gbẹ̀yìn tẹ́ support Wumi. Wumi has done many things that is not is unusual. If it's the wife of Mohbad, he's supposed to talk to the police much more about this case. He's supposed to talk to the police about the fatality of his son. The police didn't do their work well because tẹ́ bá ṣiṣẹ́ yí Nigerian police ẹ ti gbé nípa possible causes ṣẹgbọn kan tí wàhálà ṣì tún sọ dáàdi Mohbad ṣẹgbọn kan tí wàhálà ṣì tún sọ níta kọtù. from the minute the father lọ ti take case lọ́dọ̀ side àwọn ohun mi mo ti sọ fún àwọn èèyàn mo ní father is going to watch the case mo sọ fún àwọn èèyàn bó ṣe máa come out number one ó ní come back and journalists from inside the courtroom irú nonsense wo nìyẹn àwọn journalists náà dákẹ́ abẹ́ ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ Mr. Lọ́ba wọ́n ní compound journalist ní courtroom public wà ní courtroom pẹ̀lú fóònù àwọn fídíò tẹ journalist wà ń ta and nobody went to the judge and protested it. Ẹ wo Ghana Ghana pass anti-gay law president wọn ló wò sign it because three point eight billion dollars ń bọ̀ fún Ghana. One journalist ó lọ sí Supreme Court Ghana ó lọ file against parliament ipe anti-gay law is, is against human rights wọ́n dẹ̀ put gbogbo on hold one journalist yẹn o wọ́n tiẹ̀ lọ find out who the person is kò tiẹ̀ ṣe gay ó kàn decide láti lo the power of media Nigerian journalist shame on you Tell sẹ́ni kọ́kọ́ lè protest nǹkan tó ń ṣẹlẹ̀. Meanwhile, an excellent autopsy information leaked to some journalists, and I was one of them, that mobile has a line, a laceration, bí ìgbà tó ń gun, bí ìgbà tó ń gun lọ́rùn. Nígbà tí ẹ wá ṣe tán, wọn wà lè gbé lọ sọ́sìbítù, wọn á tù tẹ̀lé ilé, wọn á fọwọ́ yẹn kọ́ bá wọn. Ẹ wá fún bàbá oníbàbá ní wàhálà. Mo ti sọ̀rọ̀ nípa petition, petition ò máa tà ń sè, Mohbad petition the police didn't come finally kí n tó jẹ́ kẹ́ lọ Mr. Aloba kí ni reason tí Wùmí ṣe petition ọlọ́pàá lórí yín mo kà lórí Sahara Reporter àti mama Mohbad wọ́n ní ẹ̀yin rán àwọn èèyàn láti máa tẹ̀lé wọn ẹ̀yin dẹ̀ fẹ́ pa wọn báwo lẹ ṣe máa explain yẹn sí wa so uh, for the people that don't understand Yoruba, Wùmí said Mohbad's father sent um, you know strange men same with the mother Mohbad's mother. He has sent strange men to be following us. For, they want to kill me and Liam. They want to kill us. They want to. Daddy mobile, please explain. Yeah, for me, I'm not trying to kill anybody. Um, at the same time, if they have the evidence, they should bring it out. There was a day she called me. I was at the mountain then. Even I recorded her, the way she was talking to me, treating me that, hey, if anything happened to Leah. So everybody hear that. So you can bring your own evidence to people to see whether I'm bullying. I love her. I love every one of them. But if they can come out and tell me this is what caused the death of Mohbad, and do the, eh, the, the DNA test, You my friend. So yeah. I do not bully anybody. I do not send anybody to any anyone. I'm saying it boldly. I didn't send anybody to work, even a blogger to work for me. No, nobody. Everybody work for his own aspects. Yeah. So, but I'm hearing my the name of my song through them. I am also embarrass pé ah kò ju two days sígbà yẹn wọn ló ti gbalé fún eh, ìyàwó Mohbad wọn ló ti ṣe gbábà so n tó bá dẹ̀ wù ló lè ṣe but n tó sọ fún mi is different to bíbí kí èèyàn fi ẹnu sọ pé eh, bí mo ṣe lè ṣe narration yẹn bípé ohun tó sọ bípé ń tẹ̀lé èèyàn bípé ó bípé ó ń fọ́lò mi bípé ó mọ tó ń pè mí because sọ mi pé ah kí ló ń tọ́pù ní ṣe bọ́ọ̀ ni ṣe ní ṣe nǹkan tá a ti nìyẹn that is my present ẹ̀sìgbà tó kúrò lọ́dọ̀ mi he did the another different thing entirely. láti gba ẹ̀kọ́ pè mí and he gave me two hundred thousand naira mi ò parọ́ tó fún mi nìyẹn. ẹ yẹ kí n bí wáìtì náà ti padà sí ìtẹ́títọ́ jẹ́ so. Because I want to get this, I want to get this on camera, and I want to get it straight. All right, Mr. Lover. This one. Ẹ̀sẹ̀ pé láti ìgbà tọmọ yín ti kú Cubana chief priest tó sponsor show tó polówó bitters ẹ̀ kò tí ì pè yín. Tí pè chief priest sponsored the show, the general bitters everything. He has not called you to condole with you to say condolences. At all. She was savage. bad performed at her father's funeral, and Siwa has not posted about Mubad. Has Siwa Savage called you? No. Today is May 24th, 2024. Tiwa Savage ò ti pè at all. Láti fẹ́ pé we kú ewu. Gbogbo àwọn tẹ̀yìn ojú ọ̀rẹ́ money in nínú indọ́sítírì. Mr. Lover, I want you to say, trust.